أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم إلا تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا الحمد لله والصلاة والسلام على رسول الله أحبكم ونورا أنقل بانيتكم وأخجاج إليها في الكيانة آية إلى في دروسيني أولي orí ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá lórí gbólóhùn wa ulul arhami ba'duhum awla bi ba'din fi kitabillahi minal mu'minin wal muhajirin nígbà ìpìlẹ̀ islam tó ti wípé annabi sallallahu alaihi wasallam ó ṣe ìjírá lọ sí ìlú madina àwọn tí wọ́n ṣe ìjírá ni al-muhajirun lọ́lọ́dá akọ nínú ayà náà olùmọ́ sọ pé wọ́n ní àrọ́dà bẹ̀lẹ̀ mọ̀mìnì àlàǹsọ̀ àwọn tí wọ́n ń bẹ ní Mọ̀dínà tí wọ́n gbà Islam wọ́n jára Mọ̀dínà àwọn ni àǹsọ̀ tí a pè ní mọ̀mìnì nínú àyà mọ̀hàjírì torí pé àwọn mọ̀hàjírì táwọn iná mọ̀mìnì ni wọ́n ṣùgbọ́n ní ìdájọ́ kan tí wọ́n fẹ́ ká mọ̀ ìdájú ń gbé àwọn kòrèèṣì tí wọ́n jọ mọ́ mọ́kà tí wọ́n lọ sí Màdínà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam pé ọ̀nà àgbàlérò pẹ̀lú al-muhajirin in tí àkọ́kọ́ nù kàtà fẹ́ mú lònà ayà ẹni pé ó jẹ́ ayà tó pa ajogun ààrẹ ẹni pẹ̀lú pé wa ní ọba tó sọ al-Qur'an kalẹ̀ tí ó jẹ́ pé o lè se tó fẹ́ lófin ó sì lè pa tó bá fẹ́ pa rẹ́rẹ́ nígbàtí alùkùránì sọ̀kalẹ̀ àmọ́ nígbàtí alùkùránì sọ̀kalẹ̀ tán tánàbí ò sí láyé mọ́ sallallahu alaihi gbogbo tí ń bẹ́ẹ̀nù kùránì pátá ó dọ̀nà yàn lórí wa káfíkì káfíkì lọ nínú bẹ̀rẹ̀ tàfsírù yìí àkàjáde pé àwọn olùmọ̀jẹ́ ká mọ̀ pé sóràtùlà azab ní àwọn ìgbà wa tó wá wọ́n ní ó ṣe déédéé sóràtùlù bakara nínú àyà sóràtùlà azab àyà mélòó ni wọ́n á tó parí sí àyà 73 wọ́n sì ní àyà fún yìí tó sóràtùlù sóràtùlù sì jẹ́ àyà ọgọ́rùn-ún méjì mẹ́ta ó ayé ọgọ́rùn mẹ́ta odi 286 sábà bọ́ pé sọ́tùlù azab ó ṣe déédé sọ́tùlù bá kọ́ra nígbà tó sọ̀kalẹ̀ tẹ́mọ̀ wípé àwọn èèyàn bèèrè pé àwọn ayà tó kùdà ó wọ ọlọ́run ló gbé lọ ó dà nínú ẹ̀ ní àṣẹ́kù wàṣẹ́kù wàṣẹ́kàtò ìdàzánàyà fárítòkú fàzúhùmọ́lì látàkà tí àgbàlagbà adélébọ̀ ọkùnrin àbóbìnrin bá ti rìnà ẹ̀jùn ló kò pa nínú sọ́sọ́lá àzáàbì ló wà tó ń tọ́lọ̀wọ̀n òkè wá ń tẹ́ kíkà rẹ̀ kò sínú sọ́sọ́lá àzáàbì ìdájọ́ ibẹ̀ tó sì mẹ́nu sínú ànábì sọ́lá ọ̀sọ́lá ìyẹn tó bá jẹ́ pé agbáwọn mú iṣẹ́ láti sọ pé kéèyàn bá yàn inú ayà iná láti rí wípé táwọn ará múmi ní òdòdó Màdínà tí wọ́n sì gbà yín ní àlejò tí wọ́n dá nǹkan ní wọn nígbà lójú ayé gan kódà tí wọ́n tó ń jogún gbà tí wọ́n bá kú àwọn táwọn ní so wọ́n pọ̀ sallallahu alaihi wasallam gẹ́gẹ́ ọmọ ìyá wọ́n tún wọ́n jogún ẹni tó bá kọ́ ẹni tó bá kú kàn yìí ń jogún ẹni tó kọ́ kú ááyà yìí sì wà padà parí ọlọ́run sọ pé wà ulul arham ba'duhum awla bi ba'd fi kitabillah lìnàlìmúmi ní ọlùmọ̀hàjìrí àwọn tí ìgbí pa wọ́n pọ̀ ẹjẹ́ ń pè báwọn olùlàrọ̀hàn àwọn olùlàrọ̀hàn gan ní tàbá kọ̀rọ̀ ogun nínú ìṣẹ̀rẹ́ àṣà wọn àkàlẹ̀ ní ogún kan pàtó ní iye réṣíò wọn ní ṣùgbọ́n ogún lè kàn wọn ogún sì lè mọ́ kàn wọn pàápàá jùlọ ìgbà tó gún mọ́ wọn nígbà tí ò sí àwọn tó ní nǹkan kan pàtó tí wọ́n jẹ ní ogún láyé mọ́ tó yẹ pé ó lè ọ̀rọ̀ àmọ̀ ní òkú kì sílẹ̀ mọ́lẹ́bí kódà a lè pè ní extended family táwọn yẹn ti máa wí àwọn ti láti mọ rí àwọn olùlọ ọ̀rọ̀ àmọ̀ yẹn àwọn yẹn ni wọ́n tọ́ sógún tí ò bá sáwọn tí ó jogún gan tọ́lọ́hun fún ní tí wọ́n jẹ gangan ju àwọn tí wọ́n ṣe jẹ́rà àtàwọn àsọ́rù ní Màdínà lọ ìtafẹ́gbámú nìyẹn haka sa'id gan qatada qala kana nazala fi suratil Anfal áyà yìí ó sọ̀kalẹ̀ hmm? nazala fi suratil Anfal ọ̀rọ̀ tá mo fẹ́ kà walladina amanu walam yuhajiru ma lakum min walayatihim min shay hatta yuhajiru àwọn tí wọ́n ń gbọ́ lọ́n gbọ́ walam yuhajiru tí wọ́n ṣe hijira ma lakum ṣẹ̀yìn àti ìwájú ẹ gbọ́dọ̀ fún wọn mọ́ra ẹ̀ẹ̀sọ wọn dọ̀rẹ́ o títí táwọn náà ti lè jíra tábàgbọ́lọ́màgbà lóòtọ́ fatawarata al-muslimuna bil hijra àwọn tí wọ́n wá ti jíra nígbàtọ́lọ́n ti ní àwọn tán gbọ́lọ́ngbọ́ tí wọ́n ti jíra ẹ má sọ wọ́n dẹni tẹ́ mọ̀ ra níbi pé ẹ mọ̀ tàfipọ̀ làwọn tí wọ́n ti jíra wá gbọ́ yìí ah, yára àwọn mọ̀ jogun ara wọn فكان لا يرث العربي المسلم من قريب المسلم المهاجر شيئا حتى الهاجر لو عدد يبقى alábáwọ̀ ní jogún ara wọn lọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ tó gbá tí ó ṣe jíra àyà tí tó náà bá fi mọ́ kalẹ̀ tó náà ṣe jíra ìgbà náà wọ́n tó wọ́n àwọn jogún ara wọn fún mọ́ ló ti kàdà rẹ̀ lẹ́yìn ìgbà náà lọ́lọ́run wá pa àjọ jogún ara ẹni lọ́nà yìí lọ́lọ́run wá padà parẹ́ pẹ̀lú gbólóhùn wípé wàhólù àrùhám báàrù ń aúlá ìbá èyí tí ń bẹ nínú àyà kẹfàkọ́ ní káàkà àwọn àwọn ẹni tí ìgbípa wọn pọ̀ gan-an báàrù ń aúlá ìbá ní àwọn ni kí wọ́n jogún ọ̀rọ̀ kan nípa apá abánirẹ́ àtijọ́mọ̀ ìyá rẹ̀ nínú ẹ̀sìn ááyà yìí parẹ́ pé eléyìí àgbọ̀dọ̀ fi jogún mọ́ rọwà Hisham ibn Urwa an abihi an Zubair wa ulil arham ba'dhum wa waladi ba'd fi kitabillah wọ́n ní wa dhalika kò sí dúkìá kankan fún wa tẹ́mọ̀ pé ẹ̀sìn ni wọ́n gbé ọkú ní mọ́kà tí wọ́n fi wo nǹkan nílẹ̀ táwọn kèfèrí ń lo yàrá lòdì ti fẹ́ fàwàjáde náà là ń sọ́rọ̀ awábáwọn ará Mọ̀dínà ní ìmọ̀lẹ̀ wọ́n ẹni rí ni wọ́n kọlọ̀bá ní sanwọ́n lẹ́sàn rí fa'àkàìnáhùn aṣọ wọn dọmọ amúhọlọ́mọ ìyá fa'àwọ̀rọ̀kúnná wọ́n jẹ ọjọ́ pẹ́gún fún wa Kharija ibn Zayd Abubakar Siddiq radiyallahu ta'ala ni ó ní wọ́n fi sọmọ ya Kharija ọmọ ọmọ Zayd wà àkáyètù ẹni tó gbọ́rọ̀ sáǹkà ìwá ní èmi àti Káàbù ọmọ Máàlìkì ni wọ́n sọdọ́ ọmọ ìyá wọn sọ wápọ̀ fàjíìtù kọ̀wàjẹ́tù sílá nígbàtà wá wà lógun mo ara Káàbù tí mo dákọ̀ yìí wọ́n pa fàwàlọ́ọ̀yì làwòmẹ́ta ánì dúnìyà tó bá jẹ́ pé ó kú ó fayélẹ̀ ni máa wà ríta ògbọ́ ìrì kò sẹ́nìkan tó jogún ẹ̀ àfẹ́mi kò sẹ́nìkan tó jogún ẹ̀ àfẹ́mi níbi tí à ń jogún ara nígbà náà pẹ̀lú pé wọ́n jọ jẹ́ tó hátà anzalallahu eh, ìlà mọ̀wàrídìnà nígbà táyà wá sọ̀kalẹ̀ àwápadà sí ibà àti ìjogún tẹ́lẹ̀ kí tó tẹ̀síwájú bá àtàdé ti máa lo mẹ́rin lágbọ̀yà alìfran kẹrin tí wọ́n sì máa tẹ̀ ìlànà sallallahu alaihi wa sallam bí pé táyà bá ti sọ̀kalẹ̀ kí wọ́n ti gbọ́ kí lọ́lọ́run bá gbà lérò níbẹ̀ kí lọ́lọ́run bá gbọ́ kí ni wọ́n gbọ́ yé tọ́lọ́run bá gbà lérò níbẹ̀ báyìí ọ̀rọ̀ nǹkan sànú àwa náà

àti káàbù ọmọ Malik lórí ọlọ́ọ̀tàdà númà kàrùtù tàkàbù yọmọ ọkùn lọ́jọ́ ogun old lọ́jọ́ ogun old ìṣẹ̀lẹ̀ṣẹ̀lẹ̀ sí síta ni káàbù fàjá àzùbẹ́yẹ̀ yàkóòdù gúrù tsunami rọ̀ ó ń wọ́ ẹ̀sìn ẹ̀ ó ń pa okùn ẹ̀sìn rẹ̀ lọ okùn ẹ̀sìn ti káàbù ó ní fàlàwòmọ́ tó bá jẹ́ pé káàbù kú ni lọ́jọ́ táwọn wí nínú ogun old ó ní tàwàrítà ó zùbẹ̀rù zùbẹ̀rù ni ó bá jogún ẹ̀ fàánsàlọ́ fọ́lọ̀ tààlà wà wúlẹ̀ láàrín bá bí wọ́n lálẹ́ báyìí ayàtọ́lọ́ ọdún ká mọ́ jogún mọ́ káwọn mẹ́lẹ́bí mọ́ jogún òun náà ni ayàtọ́ ń kára ẹ̀ فبين الله تعالى أن القرابة أولى من الحج الله تعالى pé ìbíni papọ̀ orinlẹ̀ níbi ogún jíjẹ ju ìsọnidọmọ ìyá àti ọ̀rẹ́ ẹni lọ fa تركت بالقرابة ìyẹn ló pàtó ti pé wọ́n fi bíbí ni wọ́n fi ń jẹ ìlà ń tàfà ní ìlà àwòrìyà ẹkùn ma'rufa tó ti bẹ́ẹ̀ náà ìdájọ́ kan tún wá láàrin nínú ayá iná yuridu al-ihsan fil hayati wal wasiyya àti tẹ́ ẹ bá ti dáadáa ìlà àwòrìyà ikún tí ẹnìkan tẹ́ nífẹ̀ẹ́ sí nínú àwọn wo ni agbàlérò ó ní àlìwàsíyà lápèjúwe àbí dáadáa téèyàn ṣe àlìwàsíyà àkọsílẹ̀ téèyàn ṣe nígbà tí ń bẹ láyé wípé tí ń bá kú ẹ̀fún lágbájá ní ìkàbá ìdínú kẹfẹ́ mo ní àwọn gẹ̀gàn ló kún fún ara rẹ̀ nígbà tó ń lọ ń tẹ̀lé eléyìí ní dáadáa tí ó máa jẹ́ tọ́ ẹni yẹn tí ó sì ní padà jẹ́ ogún mọ́ tó wáyé pé dáadáa téèyàn ṣe ẹni tó wù ní ó ti dìtò nítọ̀wọ̀n tó wá jẹ́ pé àkọsílẹ̀ ni pé tí ń bá sí láyé mọ́ o bí ẹni ń ṣàìsàn ẹ̀kún lágbájá ní nǹkan báyìí bó tẹ̀ jẹ́ pé àkọsílẹ̀ aláìsàn àtúmọ̀ ń gbé ẹ̀wọ̀ ní ṣẹ̀ríà ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ àkọsílẹ̀ aláìsàn tó sì jẹ́ fáìsàn náà ló bá lọ tó wá ní torí ẹni tó jogún ẹni tẹ́lẹ̀ tó ṣe ní ìjó ìjẹnu ogun àìṣẹwà sí àpàrin tọ́lọ́lọ́ rẹ̀ tọ́lá onídàwà sí àkàríwá rẹ̀ a ní pín kankan fẹ́ni tí ó jogún tẹ́lẹ̀ tó bá jẹ́ pẹ́ni tí ò ní jogún ẹ̀ ló pín nǹkan fún àátún ó tọ́ ṣùgbọ́n àwòrẹ̀ sí kí ló fún ẹni yẹn ṣé kò kọjá ìdá kan nínú mẹ́ta ní tó ní tòtò ní pé tí yẹn bá ní bí gbọ́nmi sí omi òtó pẹ̀lú ẹni tí òjò àwọn tó jogún ẹ̀ nígbà tí ń bẹ tó wọ́n pé tó sì ti ń lérí lé katẹ́lẹ̀ pé ojú yẹn ó jà ìyàn yìí ni bàbá ńlẹ̀ ìmọ̀ alágbélúkà ìtọ̀rọ̀ ńgbà tí ó kó láyé láàpẹ lọ́yà sí ojú àwọn tó jogún bá dá ìsìláàmù ó gbéyẹ̀wò ìsìláàmù ó gbéyẹ̀wò ló fi jẹ́ pé tí ó bá fún yàn ní nǹkan nígbà tí ń sẹ̀mí ó fún yẹn ní nǹkan tí ó nítumọ̀ tí ò fi ní sáwọn tó jogún ẹ̀ di ẹ̀ tí ó mọ̀ wọlé káàkiri aya nẹ́sẹ̀lẹ̀ ti aya fi ìjẹ́sẹ̀tì wà sí ìyà aya yìí sọ̀kalẹ̀ láti sọ àsọtẹ́lẹ̀ pé tí ń bá kú ẹkún ní lágbájáde tọ́ kódà Yẹhudi wà Nasrani kó jẹ́ pẹ́ni tí yàn fún ní nǹkan yẹn kìí ṣe mùsùlùmí kó jẹ́ jù àbí àwọn nàtọ́rọ́ àwọn ìyẹ́fà àlùhádà máa àlùwàdí pọ̀lìpọ̀lì ẹni tí ń bẹ nínú ẹbí ẹ̀ kò sáfẹ́ tí ò lè ṣe àkọsẹ́lẹ̀ yẹn fún pé tí ń bá kú ẹ̀bà ń fún lágbájá ní nǹkan báyìí ẹ̀fún yàrá kan ẹ̀fún ní pláàtì kan in tó fẹ́ fi kalẹ̀ yẹn láwàá wòye sí nígbà tó bá jẹ́ kókó láyé lóòótọ́ tí ò bá ti ṣàṣejù ń bẹ̀. falmutiriku wà lẹ́yìn òfin nẹ́fà ẹni tó dóòtẹ́ bọ́dé ìgbà nínú pé wọ́n bí ní pọ̀ ìsìláàmù kàkún láti dín ìrẹsẹ̀ nínú ẹ̀sìn ilé náà afẹ́ kí agbọ́yé dáadáa afẹ́ ká gbọ́yé dáadáa bí ẹ̀sìn ò bá pa wá pọ̀ mẹ́ni tán bí mọ́ wa a máa lo ti bí a ní lo tẹ̀sí orí òun máa fẹ́ yóò máa sojú kòkòrò kó wá lọ síbi nǹkan tó ń gbàgbọ́ nígbà tó bá fẹ́ sọdún ẹ̀ lókè sọ pé àkọ́dún ti tó ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ́yìn ò bá ní ọgbọ́n yẹn ní òpéyà pé àbá wọn lọ bí lébì omi la fẹ́ bá wọn pọn àbá wọn lọ lébì mi ilé òtà yẹn omi la fẹ́ bá wọn pọn àbá wọn dáná akànná akàmá sọ tí wọ́n mú ni gbogbo ẹ̀ pátápátá ẹni tó bá tẹ̀lẹ̀ olóòsà ló ń tàn ṣùgbọ́n ìsìn àfẹ́ká gbọ́yé pé nínú bíbí ni a kà ìwọ̀ bíbí fún láti dín kéèsè bí àlàáfẹ́ tó bá jọ nẹ́sìn

وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى بن مريم وأخذنا منهم ميثاقا غليظا ليسأل الصادقين عن صدقهم وأعد للكافرين عذابا أليما نعم وإذا أخذنا من النبيين ميثاقهم نبكي أقادم لدى àwọn ànábì ọlọ́run الله ní mo mú wọn wà mínkà àti wà nábì sallallahu alaihi wasallam wà mí núù bẹ́ẹ̀ náà ni mo gba ohun lọ́wọ́ lọ́dọ̀ núhù àti ibrahim àti musa àti rísá ọmọ mariam wà khadna minhum mithaqan ghalidha májẹ̀mú tó lágbára òun ni ìmí ọlọ́run bá bá wọn dá àwọn olùmọ́ ní àádàrún alálèwàfà bí màkó mèlú èyí tó ga nínú ọ̀rọ̀ náà ìtọ́lọ́wọ́n ọba tó fi tẹ̀ wọ́n lórí ba sọ wọ́n di ẹrúsìn rẹ̀ ni pé ó gba mọ́jẹ̀mú lọ́dọ̀ wọn ní tó gbé kọ́ wọn lọ́rùn ẹja bẹ́ẹ̀ kó lè fi à gbé kọ́ wọn lọ́rùn ni alàlẹ̀wà fún àìdìmọ̀ àkóbìnrin tí wọ́n pé ìta àgbélé wọn lọ́wọ́ wà yóò bá ṣe ọ̀bá àdọ̀hún bìbà àti pé kẹ́nìkan ní wọ́n máa fún àwọn míì tí ó bá dé lẹ́yìn wọn tó ń jẹ́ ànábì ọlọ́run gẹ́gẹ́ bọ́lọ̀ tí máa fi ìró wọn kalẹ̀ kí wọ́n máa jẹ́ káwọn ìlú mọ̀ tí ń ṣiṣẹ́ fún kí wọ́n mọ̀ je bó jẹ́ pé fa mọ́ríàmà salatu wa salam nígbà tó na lọ ó fún wa ní ìró ànábì pé yóò wà lẹ́rẹ́ lòdì sí ọlọ́run bá. وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا Ó sọ fún àbà ní Ìsìráìlà pé إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا ojú sí ọlọ́run bá ní mí. مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ Tàwọ́rá tí ó ṣáájú mi, mo nígbàgbọ́ sí o, Òfin ṣiṣẹ́ lórí ẹ̀. Wọ́n bá ṣírọ̀ ń bí ọ̀túlì yà sí ìgbà àbísmúhù Ahmed. Ó ti ń fún inú ìrọ̀rùn pa òjíṣẹ́ ọlọ́run kan tí ó dé lẹ́yìn ní Ismúhù Ahmed ọlọ́run sọ wípé òun gba mọ́jẹ̀mú, òun fi mọ́jẹ̀mú yẹn kọ́ iṣẹ́ yẹn kó gbọ́ ọlọ́run wa lọ́rùn wọn máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n sì máa pé nǹkan tọ́lọ́run ọba ní kí wọ́n fi jíṣẹ́ fọ́mọ ádámà ó dọwọ́ gbogbo ẹnìkọ̀ọ̀kan inú ẹni tí àkọ́kọ́ kò sánàbí ọlọ́run kò sánàbí kan láyé mọ́ ṣùgbọ́n ẹni tí ò bá nílé jíṣẹ́ Islam kí ní wáńdí alùpùrà ọlọ́run mọ́ sí ẹsẹ̀ wa níwà bá mọ́ sí lálùbalẹ̀ wa lórí ẹni tó ẹnu ẹ ó dì í débi wípé kò ní sọ pé kọ́ọ́lá rọ́sùl sallallahu alaihi wasallam tí ó sì jẹ́ pé dáná yìí mọ̀gá ló wí kí ló ń wá nídìí alukuran kẹrin ẹnìyẹn sọ sí ẹni tí ò ké kuran ti ń bẹ láyé lónìí tí wọ́n bá kí alukuran kankan kí àdéhùn tẹ́yìn àdọ́dọ̀ àbáyọ̀ kan ẹ̀bá bí wọ́n lè rí ìsìn àní pé ó fílẹ̀ pé akéwó ní ìdíní kan lọ́rin akéwó ní kẹ́ní kan ní tókótó akéwó ní ìdíní kan ní ilẹ̀ wẹ́ wàhálà táwà ìṣẹ̀lẹ̀ ó kéwú ó wá kú bẹ́ẹ̀ ti lò láti ní ọlọ́run eléyìí jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ kọ́ sí lára àwọn ànábì ọlọ́run àlẹ́ ìmùsọ̀láṣọ̀ ọ̀sálà torí pé kò sáà ọlọ́run ọba nínú àwọn ànábì ọlọ́run àlẹ́ ìmùsọ̀láṣọ̀ ọ̀sálà tọ́lọ̀ ń padà bú pé kò ní tẹ́ mọ́jẹ̀mú tọ́lọ̀ ń dúkọ́ ọlọ́run yẹn wọ́n tẹ̀lé ò nọ́lọ́run ayàkèje ni òwèrè àkọ́dúnmá nínà nàbì yìí nà ní sáńkọ̀ ọ̀hún wọ́n jẹ́ ọlọ́run ní ìbò pé àwọn òtítẹ́ ọlọ́run àdẹ́ ọlọ́run ò lè sì yàn yóò wà kọ́ǹtẹ̀ nìkan lánàbì bí ká sọ pé à ló bá ikọ́ ọlọ́run bá mọ̀ ní bó bá ti kọ́ ọlọ́run ọlọ́run ìtọ́lọ́run pàtẹ ní pé kò mọ́ ẹnìkan níbi pé tẹ́lẹ̀ tàbí àbí òye tàbí tó dórí àwọn ọmọbí ọlọ́run ṣùgbọ́n ó mọ́ wọn kó omi àṣìṣe ńlá gbogbo ẹni tó bá jáde ẹbí ọlọ́run ọlọ́run mọ́ wọn kó omi àṣìṣe ńlá àwa táyé tà ẹbí ọlọ́run òun ni ńlá àti kékeré lè tẹ̀lé lọ́wọ́ wa náà àwọn ànábì ọlọ́run aléìmùsọ̀lá àti ọ̀sán náà kí tọ́lọ́run bá gbélé wọn lọ́wọ́ gbogbo wọn pátápátá ni wọ́n dúró sí o ló jẹ́ pẹ́ tó bá fẹ́nà àbùkù kẹnìkan nù wọn ó ti dọ̀daràn ó ti di ọ̀daràn tó lágbára láyé àtàkì àwọn tó bá tó bá ọlọ́run sì mọ́ wọn kó níbi àṣìṣe tó tóbi táńpẹ́ ní yẹ ẹsẹ̀ ọlọ́run mọ́ wọn kó ń bẹ̀ májẹ̀mú tọ́lọ́run gbà tó sì gbé kọ́ wọn lọ́rùn ó ní ẹ̀rá wọn tàà jíṣẹ́ fún àyà kan bẹ̀rẹ̀ alìkùránì mọ̀tálẹ̀ ní àkúnmìlú tàwọ́rọ̀ مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار nínú àyà yẹn ní inú alìkùránì kẹrì kìí sà òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run fi tàwọ́rọ̀ àrùn lọ́lọ́run bá wí bẹ̀yẹn àwọn tájíṣẹ́ tàwọ́rọ̀ fún tí wọn ò tẹ̀lé lọ́lọ́run bá bá wí bẹ́ẹ̀ náà làwọn tá bá jíṣẹ́ ìnjílù fún tí wọ́n bá tẹ̀lé bẹ́ẹ̀ náà àwọn tẹ́lá jíjẹ́ alùkùránù fún tí wọ́n bá tẹ̀lé lọ́wọ́ àpèjúwe kan ní mọ̀tálìlẹ̀ ní àfẹ́mìlì tàọ̀rọ̀ àwọn tàà gbé tàwọ̀rátà fún tàà fi jíṣẹ́ fún wọn tí ó tẹ́kẹ́ ni ṣùgbọ́n tí wọn asfara. Ó dàbí kẹ́tẹ́kẹ́tẹ́ tá a wá di ẹrù asfara jámù síkù tá a di ẹrù tíra, kọ̀ntínà tíra tá a dìlé lórí, àwa gbé lórí kẹ́tẹ́kẹ́tẹ́ yín wá ń lọ. Bí sẹ́mẹ̀fẹ́lú qawmi alladhina kazzabu ní ìsìn wọn Ẹwà pẹ̀jú ìtọ́lọ̀ wáyé, ẹrù tíra lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ṣé kẹ́tẹ́kẹ́tẹ́ ní ó kàfíra ẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ò ní kankan ah, ti yóò kàfi tòfò ní bí sàmọ́sàlú bí sàmọ́sàlú bí áyá ti àwọn èèyàn kádàbó bí ayà ti làbí tí wọ́n pe ayà ọlọ́run bá nírọ́. Wallahu la yahdil qawma adh-dhalimin. Alábò tí tó ga ni wọ́n torí pé ńgbà tíyàn bá sọ wípé qala Allahu. A ti gbọ́ pé ìtọ́lọ̀run wí lọ fẹ́ wí lọ́bá kankan míì, wà láyà alábò sí ló ń tọ̀. Èyàn sọ pé qala Rasul, ọ̀wá tún tánà wí gangan, ọwá jẹ́ pé nǹkan ọ̀rọ̀ tẹ́ lọ wá ń sọ wá ń sọ pé qala Rasul. Kí ni ìparí ayà yìí? Wàlúwàrú láyé Àwọn alágbòsí òní gúnlẹ̀ ti bèèrè o. Ẹ̀rọ àpá kan náà àwọn àbòsí ni àwọn ànábí ọlọ́wà yìí sọ́lá tọ̀sọ́lá. Wọ́n jẹ́ mú tọ́lọ̀ ń gbà pẹ̀lú wọn yìí, wọ́n pè tó sẹ́ni àdánù nù wọn. Dókítà pẹ́ ni àdánù ń bẹ nù wọn. Ọ̀lẹ́yàrò ìlà, alùpàrà wọ́n ti gbé jáde. Ipé nú àwọn tí mo tẹ́lá ànábí òun lágbájáde kan ni mo parun. Wàláì kò sí àkọọ́lẹ̀ bẹ́ẹ̀. Ọwọ́ àdọ́wọ́ àwa tí wọ́n jíṣẹ́ fún tó jẹ́ pé àwọn olùmọ̀ ní warasatul anbiya àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run wal anbiya lam yuwarithu dinara eh, àwọn ànábì ọlọ́run sì fi owó lẹ̀ wọn fásọ́lẹ̀ nítọ́lọ́run gbé kọ́ wọn lọ́rùn náà ni wọ́n fi ilẹ̀ lábẹ́ká náà fi jíṣẹ́ àwọn táàrísà ànábì ọlọ́run tọ́lọ́run fún tẹ́ra káàkì òdòwò ẹnu kọ̀ọ̀kan wa ẹni tó bá ti ké tó rí pé òun ò lè dìlíva ẹ̀ ó kàn fi gbèsè ayé ẹ̀sọ̀ fòun kí ló lọ fi táìmù ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún kí ló lọ fi kéwú sí nígbà tí ó lè deliver àbí nígbà tí ó máa deliver ọ̀tọ̀ ní tí ń bẹ nínú àkọọ́lẹ̀ ọ̀tọ̀ ní tí ń fáwọn èèyàn tó yé eléyìí náà yóò máa jẹ́ sábàbí ìparun tó ga fáwọn èèyàn tí ń bẹ ní ojú ọ̀nà wípé nǹkan ayé fẹ́ la fẹ́ fún wọn àrùn gbogbo àwọn àti kan gbọdọ̀ lè kókó ní ìsì bí tọ́lọ̀ ó sì lóòrùn ìwà lọ́wọ́ ṣẹ̀dídù lè kọ́ nínú àwọn àyà tó pọ̀ nígbà bí a máa sọ̀rọ̀ yìí ti kọ́m èmi ọlọ́run báyé máa máa gbẹ̀sán mo lé eh, eh, ìyá ẹlẹ́sẹ̀ ilérò ẹmọ̀gbọ́ àdábùn àfíìm ẹmọ̀gbọ́ àdábùn alim tọ́lọ̀hun fi àwọn adétìkù tó lágbára tó fi ròyìn ìyà tí ò ní fẹ́ eh, ọ̀rọ̀ àti tàwọ̀ lé o mẹ́jẹmúkẹ́ ní o ọ̀rọ̀ ọlọ́run sì lé níbi tó sì tí ó tẹ̀lé mọ́jẹ̀mú tó yẹ ká máa tẹ̀lé láti jí sí ọlọ́run akẹ́kọ̀ọ́ látara ànábì ọlọ́run alẹ́ ìsọ́lá tó fúlàn ọlọ́run sáà ti bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ fún wa ọlọ́run tààlà